الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا فانصرنا على القوم الكافرين بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله نبينا ومولانا محمد وعلى آله وصحبه وسلم إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته هذا كفو ولوم atọrọ àlékún ìkẹ́ àti àlékún ìgẹ̀ fún ọ̀gá wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kí ìkẹ́ yìí máa bá àwọn ará ilé ànábì wa Muhammad kí ìkẹ́ yìí náà máa bá àwọn sọ̀hábà fún òjíṣẹ́ ọlọ́run ànábì Muhammad bí orí gbogbo àwọn afáàwà tí wọ́n ti lọ lọ́jọ́ mọ́lẹ́kẹ́ àwọn sọ̀hábà mọ́lẹ́kẹ́ tí wọ́n náà lórí gbogbo àwọn afáàtà abáláyé àwọn tá àbáláyé inú àwọn tá àṣàǹfààní lára wọn ní wọn ọlọ́run wa ṣàlékún ọ̀gá fún gbogbo wọn àwọn tí wọ́n bẹ láyé nínú ọkùnrin ọkùnrin wa jẹ́ kí wọ́n máa bẹ lórí dáadáa nígbà tí ó bá ṣe tán láti mú wọn kúrò lórí ayé olùwà kí ó pa wọn lórí dáadáa akí àwọn bàbá tí ọwọ́ ní ìjòkólẹ̀ bàbá tí ọlọ́run bá fi àdúgbò yìí ṣe abẹ́ ìdarí wọn tí wọ́n ní àwọn náà ní ìmáàmù gbogbo àdúgbò yìí ọlọ́run kí rọra kéyé lágbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní inna min ijlalu zi shaybati lil inú àmì pínyà ń ọba lókè kí ayé mùsùlùmí tó kí ọlọ́nkọba tọ́jú yín dáadáa ọlọ́nkọba jẹ́ kí ìgbẹ̀yìn yẹn kó dá lórí dáadáa. àmọ́ kí àwọn afárá ọ̀sánà Faruk Alim Al-Albani àti wọn nípa wọn náà ni àlùwásílẹ̀ láàrin àwa àti àwọn elétò àlùkọ wọn lórí dáadáa tipẹ́tipẹ́ ọlọ́nkọba kádàrá káfojú rí ara wa lónìí ọlọ́nkẹ́ má ṣe ní àríwá àbá ṣe nífẹ̀ẹ́ ara wa lórí ẹ̀sìn láyé bíi ọlọ́mọba adékẹ́lá kó gbé wa papọ̀ kẹ́ ráìkì yánu ọgbà àdìjánà bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí a já wọn elétò nípa ìtàkìjọ àbú àbdèlá àwọn tí nípa wọn náà ni wọ́n ń pè wá láti bí ọgbẹ́ tó ti pẹ́ táwọn yòókù náà ní àwọn tí wọ́n jọ ń ṣe ètò ọlọ́mọba adékẹ́lá lọ́wọ́ ní fi tí ó ṣe ètò yìí ọlọ́mọba ó ní kí ẹ bá ẹ̀ san ẹ̀ lórí tó ti dá bẹ́ẹ̀ السلام عليكم ورحمة الله وبركاته العقيدة الصحيحة وما يضادها وني أديون كتي ولا دافية أتي تي أتقو وسي يمكن يبي الله بارك ولا دواء وسي دواء لوي يجي كان سي ولوي وما خلقت الجنة والإنس إلا ليعبدون ولم يلوم أبوه دائما أتما لجأن طريقك أخذ تريكي ومسني فسيح لك أبو محمد بن عبد الله القرشي أن يلوم ذلك ولا نصر لا توفي لسنة لا توفي كافرة ونا ينقل الإسلام إسلام نا ينقل عقيدة عقيدة نا ينقل الإسلام lẹ́yìn àdábàkà náà ni gbogbo ìgbà tó wá tó máa pè ní àlè ìmáàlì ìgbà míì bí wọ́n máa pè ní àlè ìṣàn bó tiẹ̀ jẹ́ pé nígbà tí padà wá yá àwọn olùmọ̀ wọ́n ṣàdáyé wọn rí ìmọ̀ pé àkíyà ní tó bá jọ mọ́ ìgbàgbọ́ tọkàntọkàn mọ̀ yàtọ̀kí gbogbo ìmùsùlùmù onáà ní tí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ní láwọn náà ni wọ́n mọ ọlọ́run ọba ju omi àti yíyọ ọlọ́run ọba àlejò alóòfòlà kan lẹ̀ láti tọ̀ yí òun láti tọ̀ mọ́ òun àfọlà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ló yẹ kí gbogbo ọ̀nà táwọn yẹn máa ń tọ̀ láti lọ líǹkì ọlọ́run tí ó bá ti jẹ́ pé rúùtù yẹn ti yọ kàdínàdì kó bẹ́ẹ̀ ń wọlé ọlọ́run ọba àlejò aláà àkídà tí ó jẹ́ àkídà tó rẹwà tó jẹ́ àkídà tó lálàáfíà wọn láì kò kọ́ àfihàn bá bẹ̀rẹ̀ sí máa lé fúnra wa ìsìláàmù ìsìláàmù tó rọrùn lókè àti rẹ̀ ni ó rọrùn lódìdí ó rọrùn lẹ́tọ́tọ́ láwọn bá ẹjọ́ ẹlẹ́gbẹ́ sọ̀rọ̀ wípé ààrẹ̀dáwò ọ̀ṣúrò bí máa ònùzílà ilé yìí lẹ́rọ̀ bìhì nẹ́gbẹ̀ẹ́ Muhammadu ń jẹ́ kó náà lòdì ṣẹ́ wa ó nígbà tó sí tọ́lọ́mọ ọba àdékè alásọ̀s kalẹ̀ fún un kéésà náà nìkan ló ní ìgbàgbọ́ wọn wẹ̀lì mọ́ òmìnira òun àti gbogbo àwọn òmìnira yàrá gbogbo òmìnira náà gbọ́dọ̀ ní bí ìdòdóṣe ọlọ́ọ̀ni. àfihàn àwọn ẹ̀yọ̀ ó ní bíránṣì mẹ́fà bíránṣì mẹ́fà náà ní ká nígbàgbọ́ sí gbogbo tí ń bẹ ní abẹ́ bíránṣì kọ̀ọ̀kan níbàámu sí bí alágbàá Muhammad sallallahu alayhi wa sallam sì gbọ́ yé wọ́n máa fi Muhammad ti ànábì síwájú amara rasulu pé òjíṣẹ́ ọlọ́run wọ̀n láì fún ọ̀làmù wọn lè láhàdì òjíṣẹ́ ọlọ́run wa tá a mọ̀ ó ní gbàgbọ́ bí máa ń nù sílẹ̀ ilé yìí mẹ́wàá bí yìí sí ń tọ́lọ́ wọn bá àlejò ọlọ́sọ̀ kalẹ̀ fún gbogbo tágbẹ́bí pépè ní ká fi sí náà nínú àbíọ́ká ẹ̀dùnkọ́ èsì tá a ní máa ń rọra ìjòkó lẹ̀ máa hún sọ bó tiẹ̀ hún sọ náà kò ní sí ìmọ̀ sọ tòun ti gbọ́dọ̀ wá ní ní tí ó sọ wọn bìmọ̀ olùsílẹ̀ ilé ilé rọ̀bì yìí nígbà ìnáni nígbà tó nígbàgbọ́ ń pa rẹ̀ ohun tó sọ́kàn wọn bìmọ̀ olùsílẹ̀ ilé yìí ilé rọ̀bì yìí ọlọ́run ọba lóun ló ń sọ̀rọ̀ balẹ̀ fún kúlò wọlé mú bẹ́ẹ̀ náà lẹ́yìn mọ̀mí ní òní náà gbọ́dọ̀ gbà fàyín àmàlú bí ń sì máa àmàntùn lè yí bàbá lè rí tẹ̀rọ. náà lọ sọ fún mi pé ó sọ fún àwọn sàábé pé àwọn tí ń bọ̀ lẹ́yìn àbáwọn tí ń bá yín gbé náà wọn kẹfẹ́ rí kò sí òṣìjà nítorí mú adúlù mọ̀nà nípa irú àdìọ́kẹ́ irú mọ́nì tí ànábì ẹ̀dá wọn mọ̀ ní tí wọ́n bẹ lẹ́yìn rẹ̀ ní òun táwọn náà bá lè nírú ẹ̀ bàbá lè wọ́n ti mọ̀nà kí wọ́n lè tí wọ́n ní nígbàgbọ́. mo ti bàdá ọlọ́run bá kó o sí pé kó lo ara àbàdàlè là àdájọ́ àtàwọn mọ̀mìnì tànà àti tòní ní mọ́yánì sọ́lọ̀ wọn láti ọkà dáadáa sọ́lọ̀ ọlọ́run bá ní àrùbọ̀bò ọba tí ń jẹ́ náà lòlùdá Allahu ya'lamu ma'budu ọba tí ń jẹ́ kó náà lòlẹ́tọ̀ sí ká máa jọ́sìn fún alladhi lahu asma'un 'ula wa sifatun ọ̀lùyà kọ́nà ọ̀rọ̀ àti ẹ̀kọ́ náà yóò láwọn orúkọ tó dáa ó sì náà ó sì láwọn ìròyìn tó ẹwà tó dáa bẹ́ẹ̀ náà nígbà Muhammadu kúlù náà mànàbílà wọ́n ní ìgbàgbọ́ sọ́nà wọ́n màláìka sí màláìka màláìka màláìka àgàgbọ́ ni ìṣẹ̀lẹ̀ tó lè rí tòkòtò tẹ́ bá ní nígbàgbọ́ pa màláìka táàdì náà bí bá sọ nìkan pọ̀ dọ̀dọ̀ sí máa wá describe màláìka fún yín bákàbákà àwa the description àwa àlọ àwa àwọ wá ta kó bá nínú àti ṣe describe ẹ̀ àbúkà rẹ̀. Èyí ló wà ní ìlú àtàwọn ìlà wà màlẹ̀ ìkàtì yìí wọ̀ kúrútù nìyí wọ̀ lóṣòlè. Ní gbogbo àwọn ẹni tí ó gbọ́dọ̀mọ̀ bá ìlókè ọlákùnrin àwọn ẹ̀mí àná wọ́n gbọ́dọ̀mọ̀ wọ́n gba màláìkà gbọ́ níbàámu sí bọ́lọ̀ ń ṣèròyìn màláìkà fún ọ. Níbàámu sí bá ìlànà ìṣèròyìn màláìkà fún ọ òkú tòbí yìí wọ́n gba gbogbo àwọn tíra ọlọ́run gbọ́ àwọn tíra tọ́lọ́run ọba àdékè ọlá fi ráwà nábì sáyé kìí sáyé kò wá ní ìfẹ́ ní tíra lọ́dà kìí ṣe èjì ó lè fẹ́ ní tíra fún àwọn ọjọ́ àbẹ́rù fún tí ẹ̀fọ́ àdìgbọ̀pẹ́ yìí wọ́n fún gbogbo ààrẹ yìí tí wọ́n dákọ̀ fún ọmọ tíra àwọn ọ̀dọ́ yìí sáré kí wọ́n lọ́rọ̀ ọba àdékè ọlá anzala ní ẹ̀tẹ̀nù àṣírínà kó tó bẹ́ẹ̀ pé tíra tọ́lọ́run ọba àdékè ọlá sọ̀rọ̀ àlẹ̀ sórí ayé kìí ṣe méjì kìí ṣe mẹ́ta wọ́n ní ogún lé lọ́gọ́rùn-ún ni o ọlọ́run wá sọmaráìsì gbogbo tíra ogun lé lọ́gbẹ̀rin ọ̀gbọ́gbẹ̀rin ọlọ́run wá sọmaráìsì sí tíra mẹ́rin tòkò kọ́ńtẹ́ǹtì ti ń bẹ ní àwọn tíra one and twenty books tọ́lá bá yóò béèrè yẹn ọlọ́run bá wá sọmaráìsì sínú tíra mẹ́rin Zaburu tọ́rọ ìwọlé jí ìwé Quran ọlọ́run bá tún wá sọmaráìsì ogun tí ń bẹ ní tíra mẹ́rin rí wọn ó sọmaráìsì sínú al ọlọ́run wá sọmaráìsì gbogbo tí ń bẹ́ẹ̀ lọ Kùránì àyá ó sọmaráìsì ẹ̀ sínú alifáàtìhà ọlọ́run tí wọ́n sọmaráìsì gbogbo tí ń bẹ́ẹ̀ lọ fáàtìhà náà ó sọmaráìsì ẹ̀ sínú iyyaka na'budu wa iyyaka nasta'in ó ń dandan lọ gáńtà torí ẹ̀ kàtíwáyé káma sí lọ́mọ mi lórí ọlẹ́yìn ọlọ́run làlùkọ́lá òun náà ni rídà mi ń pèpè sí àlàkíyà sọ̀rọ̀ ìhá òdẹ̀ká kúlùnà àmàlàbìláyì ọmọlàyíkàtì ìwàkútùbìyí wa rọ́sọ̀lẹ̀ gbogbo náà ni wọ́n ní gbàgbọ́ àwọn òbíṣẹ́ ọlọ́run ìsàlẹ̀ muhammadu ní òbíṣẹ́ ọlọ́run wọn sáwà ni mọ́tò ti bá àmà àwọn ìlúkù àwọn ìlúkù àádà kọ́lọ́ náà lóra wọn sí wa ọlọ́run náà wọn sáwọn tí wọ́n ń bẹ lásìkò tí wọ́n ló mẹ́bàrà lọ́wọ́ ìtàlọ́run bá dákọ̀ ọkọ̀ ọ̀rọ̀ fún wọn náà lóko wá ní àmà wọn àádà kò bá dákọ̀ fún wa pé bá ń jẹ́ bá ẹnu kò àlọ́ òrùn súnà kó rà náà bí sì ròyìn ọ̀sán orúkọ wọn akẹlẹ wọn yà lẹbi gan bẹ pun bẹ yà lẹbi akọkọ lòdì lẹbi gan bẹ alẹbi sàlàyé ara o ah, àdéhùn anabi kan itu àbí tọ́lọ́wọ́n ọba àríkè wọn lásàlàyé orúkọ rẹ̀ fún ah, wa lọ́wọ́ àdúrà àgbéyìí tá lẹ́wọ̀n Muhammad sallallahu alaihi wa sallam sàlàyé wọn fún wa nù sunnah tọ́kẹ̀ náà kúlù náà nàbìláyé wa láyé kájí wa kútùbìlì wa rúṣùlì. لا نفرق بين أحد من الرسل أهل السنة لا يوم نبي الله بارك ولا أولا نالو لا هو ọlọ́run ló máa ń gbéga jù bẹ́ẹ̀ ni wọ́n ju àwọn lọ ọlọ́run ni wọ́n ju àwọn lóòótọ́ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ká má ṣòpinya bíi táwọn tọ̀hún pé ànábi yẹn sáré kan ti wá àwọn muhammadu àwọn oníṣèyún bá ànábi ṣe ń jẹ́ ànábi muhammadu ṣe ń jẹ́ ànábi wa ànábi ọlọ́run náà ni Ìsá ni Mùsá ni Yúnúsù ni Yúṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìṣesí àwọn mùsùlùmí ni pé wọ́n máa fi ọ̀yìn rẹ̀ tó sẹ̀mí àyà wà pààlà nígbà náà bí sèpé wáyé àgbà abẹ́ àsìkẹ̀lé òfurọ́ àtàwọn gbàná wọ ilé ìgbà ìmọ̀sí ọlọ́run bá wọ́ olólùforíjì foríjì wá ọ̀dọ̀ ẹ̀ láfẹ́ padà sí ẹ̀rú sọ̀rọ̀ nípe àgbéyà sọ̀híhà ó kó sínú nǹkan mẹ́wàá lọ́wọ́ àwọn ayẹyẹ nínú àdéhùn mi àtàwọn àgbéyà lọ́kùnrin ó sì nǹkan àmì ìfún tí ń jẹ́ kí mẹ́fà ni wọ́n àdéhùn bàbá wa Jibril alayhi salam ló gbajúmọ̀ nígbà tí ó lọ ẹgbẹ́ ìṣọ́lá ọ̀gá àlejò ọlá tí ń bèrè lọ́wọ́ ànábi pé àkùdéhùn ní àlè ìmáàn kí ni ń jẹ́ gbàgbọ́ kí ni ń jẹ́ kìọ́kàn kí ni ń jẹ́ kìíra fọlẹ̀ tó òmìnira bèlà ẹgbẹ́ ìtàn pẹ̀lú ẹ̀mí kọ́ ọgbọ́n وملائكته ọgbà màláìkà gbọ́ òkútùbí kọ́ ọgbà àwọn tí ọ̀rọ̀ gbọ́ òrùsùlì kọ́ ọgbà àwọn òbíṣẹ́ ọlọ́ọ̀bà àríkì ọlágbọ́ wọ̀lẹ́ọ̀mẹ̀ làáfẹ́yì kọ́ ọgbọ́jọ́ kẹyìn gbọ́pọ́jọ́ kan bí wọ́n ń pè ní ọmọ lòkèyàmà àwọn ọjọ́ náà lọ́rùn ṣíṣe rẹ̀ ní kí gbogbo tá a ṣe láyé àlọ́gbẹ̀sán tí yóò bá pélé gbogbo tí ń dẹ́mẹ̀ lábẹ́ ìròyìn tọ́lọ́run fi ròyìn fún wa tá a ìròyìn ẹ̀ fún wa àgbọ̀rọ̀ ṣàgbàgbọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni òtún ìmọ̀lẹ̀ rẹ̀ kádàrù tẹ́lẹ̀mọ̀ nípa kádàrá kádàrá ni wípé tẹ́lẹ̀mọ̀ wípé bá a sì jòkólẹ̀ yìí ọlọ́run bá tó dára nàbà ó ní nàbà jòkólẹ̀ ìsìnkú ní bàbá ayòkólẹ̀ nìkan ọlọ́run ti kọ́ sínú tákàndáka lọ́dọ̀ rẹ̀ pé aláàjòkólẹ̀ ìgbọ́dọ̀ ọba ìlókè ọlá kọ́ nìkan kọ́ ọlọ́run ọba gbèrò kájòkólẹ̀ làfi wá jòkólẹ̀. أخرين مما استكاد لا أكم كما نسيو العلم والكتابة والمشيئة والخلق أكبر قولهم بان مما لون بكنتين سيلو إلي أي ìsìnkìní kan tó kù lábẹ́ ìmọ̀ lọ àbí bẹ̀rẹ̀ yẹn lọ tẹ sáwọn ayé ọlọ́run ma òsìnkìní kan tó ń ṣẹlẹ̀ láì jẹ́ pẹ́lú ọba ní màá parẹ́ àkọ́kọ́ ìpìlẹ̀ nù ìní mà sí pa ẹ̀mí gbàgbọ́ kádàrá nù ní mẹ́ta àkọ́kọ́ lọ́wọ́ bá àdìgbọ́lá ní màkìfẹ́rẹ́ yìí báwọn pẹ̀lú àríyá ṣe ṣe ọlọ́run ló ní mà mùhàmàlá kó o ti wá lélẹ̀ àti ẹ̀ ọlọ́run bá sì ti fi ròyìn ó ti fi mà ó ti fi ròyìn ara ẹ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin ọláyọ̀ fẹ́ kó làbíṣẹ́ ìgbẹ́ni ara ẹ̀ mi yìí bí tí wọn lọ́wọ́ bá àlejò alákòrí ẹ̀ ẹ̀ ẹ̀ máa wọlé ṣe ìnímà ẹ̀mbẹ́nu ìnímà ìgbàgbọ́ kádàrá gbọ́dọ̀ ní pé kágbà kọ́nà ń máa bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ ọ̀gá ẹ̀sán kùdà fún wa ni yìí ọlọ́run ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ bí khamsina alifa sanatin qabla tó kọlá kan sọ́nà wa tó rà ó fifty thousand years kọ́nà tó dá sọ́nà kó tó dálẹ̀ sẹ́wọ̀n kílẹ̀ kọ́nà tó dá sọ́nà ó dálẹ̀ lọ́nà dáhùn láyé káwọn dáhùn yẹn fifty thousand years kọ́nà tó dá sọ́nà dálẹ̀ ló ti mọ̀ pé on the twenty seventh of May lónìí láàmà abẹ ládọ́kúta lónìí láti wá ìjòkó lẹ̀ ní ìṣèwádìí alájà Fawziyya Memorial ìmọ̀ ọlọ́run ti ń bẹ́ẹ̀ méjì kìí ti bọ́lá wọn bá ní ìmọ̀ nípa rẹ̀ lásán kọ́ wọn kà dábàá wò ọlọ́run kọ́ fi lọ́wọ́ ìmàfò inú wà láàtẹ́nìkan ò èdè bẹ́ẹ̀ kàdísẹ́ lọ́jọ́ òṣìṣẹ́ agbọ́dọ̀ òjòkó ẹni ẹ bá wáyé ẹ bá rí ní ọlọ́run òkú pa ìmọ̀ ni o tẹ́yìn lè ti ní ìwà tí ìwádìí ọlọ́run bò kọ́ ọmọ ni èmi tẹ́ ẹ rí wọn ọlọ́run ló kọ́ kí gbogbo ẹ̀ wọ́n bí ni lẹ́yìn ìpele ìkejì nínú ìpele yìí nígbàgbọ́ sí kádàrá ẹlẹ́ẹ̀kẹta ni súnmọ̀ ṣáàhù ọlọ́ngbèrò rẹ̀ yàní kàwọníyàn wọ́ṣẹ̀rẹ̀ ẹ̀yà ọlọ́ngbèrò kí ajòkó bí ó ti kọ́lẹ̀ ó tún wá nífẹ̀ẹ́ sí. ìṣe ogun tọ́lọ̀ ọ̀la gbèrò èkó sẹ̀rẹ̀ lọ́wọ́ nífẹ̀ẹ́ sí ẹni tí mo ti lọ́rùn ọlọ́ngbèrò lórí ọ̀mọ̀tì gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí ọ̀mọ̀tì ẹni tí ti ṣe lọ́rùn ṣáà ọlọ́run ti wíìlì pé ní ó ṣe zìnà lẹ́ẹ̀kí nàbó dáhùn yóò ìdìbò méjìbò ṣẹlẹ̀ ìyẹn aláwọ̀ gbèrò kò fẹ́ kó ṣe é sóhun tá a nígbà gbọ́dọ̀ nígbàgbọ́ nípa kádàrá òun níbi àdéká nígbàgbọ́ bọ́lọ̀mọ̀ bá àdéjọ ọlá gbogbo tí ń ṣẹlẹ̀ lórí ayé ó ní gbèrò kó ń fẹ́ kó ṣẹlẹ̀ ó ní gbèrò kó ṣẹlẹ̀ wájú kí nǹkan dáadáa wá nìkan náà ó ní gbèrò ó tún fẹ́ kó ṣẹlẹ̀ tí bá jẹ́ pé nǹkan tí ń ṣẹlẹ̀ nǹkan aburú ni ọlọ́run ọba àlejò alágbèrò kó ṣẹlẹ̀ nìkan láti fi láti kí wọn lásìkò báyìí sùn ká tó kí ọlọ́run bá ti gbèrò ká kí nìkan ò ní yá ọlọ́run ká dàgbà pé a gbọ́dọ̀ kí ó tún wá nífẹ̀ẹ́ sí bá a ṣe kí ẹni tí ń ṣe jìnnà kí lásán àádọ́lọ́run ọba àlejò alágbèrò pé kó ṣe jìnnà ṣùgbọ́n kò fẹ́ẹ́ wọ́n àwọn fìyà jẹ lórí pé òun ó ṣe tó òun fẹ́ ni ìgbà àwọn fìyà jẹ lórí bó ṣe tó òun gbé wà ní sí ìlànà àmọ̀lòwò ìlànà àwọn àdàṣe ìdáná ayẹ̀kùn ẹ̀lẹ́hu kò fẹ́yẹ̀kùn ayẹ̀ yìí fi rí rẹ̀ kọ́nà ọba ní ìgbèrò ẹgbẹ̀rún ọ̀dá kọ́nà ọba máa gbèrò ọba kẹsà òun ilá ayẹ̀ṣà àwòrán rọ́bùlá àlẹ́ ìlú tó ń gbèrò ẹ ti bá wá sí ìlú òtọ́ ọlọ́run náà ti pílánì ẹ̀kẹ́ ìlú pílánì pílánì ọlọ́run wá padà wá sẹ́ ẹ̀ pele kẹ nínú pele kọ́dàrá omi àlàkálùkù ó sẹ̀ wá sẹ̀lẹ̀ làwọn máa ń mọ̀ tiwa tí nǹkan ọ̀bá tó ṣẹlẹ̀ ànímà ó gba àwọn kẹ́kọ́ ó làwọn tẹ̀wọ̀n àtàkè ni mo ti mọ́ ìlú ẹ̀rọ ti kọ̀ àwọn nǹkan ìpè lákìyà dáadáa ní pàmbélé ṣùgbọ́n tí àyíká òjò ní bùkátà sí ìlónìí torí àkídà nípa ọlọ́run la ní ìdí lónìí àwọn tí ń sọ̀rọ̀ sọ̀rọ̀ nípa àkídà ẹ̀ka màláìkà kéré àwọn tí ń sọ̀rọ̀ nípa àkídà nípa tíra kéré àwọn tí ń sọ̀rọ̀ nípa àkídà nípa àwọn dábìá ọlọ́run ọba kéré sẹ́yìn ká ń bẹ́ẹ̀ bí tí ò bá yẹ sábọ́ ni wa sẹ́yìn ká ń bẹ́ẹ̀ bí tó ń gbó mọ́tà ni wa kọ́dà ó kéré nínú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó sọnù lọ́pọ̀lọpọ̀ láwùjọ wa nínú àkíyà ẹ̀lìmánu lèyọ́mìlà àfihàn. náà ń bẹnu ayọ̀dọ̀ tó sọnù nínú àkíyà kádàrá báwọn náà tó kéré pọ̀lọpọ̀ bí ká ti ṣòfò láwùjọ jù ó la ṣòfò bóòlù ló ṣe ká gbọ́dọ̀ wọn bá lò àkíyà tí a ká ní pọ̀lọ́ wọn bá àlejò ọ̀la. kọ́dà àkíyà pọ̀lọ́ wọn bá àlejò ọ̀la ọ̀nà nípa káàmà pọ́lọ́ ọba ọba ni sẹ́yìn kan lọ lójú wọn. àwọn tí yóò gbà pọ́lọ́ ọba àlejò lá ọba ni bóyá lọ́kù ẹ bá ṣe ń bẹ bí aláìsí ni wọn àwọn làákàyè gan wọn fún ọ bẹ́ẹ̀ gbádùn mi. káàmì lẹ́kọ̀ọ́ sí wọn sí ìgbà pọ́lọ́ ọba àlejò ọlá mi sí ìgbà wa ta alágbà pọ́lọ́ ọbẹ̀ là ń sìn. a ní à ń sìn sí gbogbo alágbà pọ́lọ́ tá a fi ń sin lọ́run àtúngbọ́dọ̀ fi sin ẹlòmíì ìlà fi ní ìdúgbé láàrin ìṣẹ́jú ní mẹ́wájú wa tí àkàlà kà fún wa tó kó sínú tá a kò díẹ̀ tá a fẹ́ kùnú àbídà á kà fún wa. àwọn àlọ́ wọn ṣe lẹ́dọ́kálùkù àwọn òwúrò ti ṣẹ̀ etí ìrìnbá ní sọ̀rọ̀ ṣe ìdí ẹ̀ bá kú ó tún lọ pé kò ládìí ọkàn gidi sọ̀rọ̀ ọba àlejòdá tí kàtà ń ka ìwọ́n pe àlùkò àwọn ìpìlẹ̀ náà ní nǹkan tó ní tí àtúntà abẹ́ka yàtọ̀ àwọn àgbà Muhammad ibn Abdul Wahab àwọn ni wọ́n kọ́ tí ìrànà làákà lọ́dọ̀ bọ́ lọ́dọ̀ táwọn yìí ti kájọ ẹ̀ tán àgbè máa kalẹ̀ ogun wa lọ́wọ́ àgbè sí ni kọ́lọ̀ kó fún wọn ní àgbọ̀ yìí dára. Àwọn sọ wípé. Wọ́n lè sọ أسأل الله الكريم رب العرش العظيم قلت لهم بابا الله رب العرش العظيم ọba tó lálàárà sí ní ìròyìn ọlọ́run pẹ́lú ọba lálàárà sí àlàárà sí ọlọ́run ó sì gajù obìnrin. Kọ́lọ̀ وأن يجعلكم باركا أينما كنت. أنا أقول سعيد أبني عزيز أنا أقول سعيد كلهم كوا كلا يبارك نبي نبي تابعي. وأن يجعلكم ممن إذا أعطي شكر. وأنا أقول فوق ابني عزيز لا دوا متى. àwọn fẹ́ ṣàdúrà mẹ́ta fún mi àti àkọ́kọ́ ni kí mẹ́lá ọmọ sì mi àti ní mi mẹ́rin ìlà ọ̀rọ̀ tí ìyẹn ṣàkárọ̀ nínú àwọn èèyàn èèyàn kan tó jẹ́ wípé tọ́lọ̀ ń bá gbọ̀n owó dùbẹ́ òsì gbogbo ẹni tọ́lá kò lè dúpẹ́ o kọ́lọ̀ ń kéde àti máa wọn tí ń jẹ́ pé tọ́lá ń bá gbọ́ wọn ó dúpẹ́. afárá àwọn ṣàdúrà fún wa kọ́lọ̀ ń kéde àti má jọ àwọn akọ́jẹ pé tọ́lá ń bá dá wọn òwò ṣe sùúrù ẹ̀mọ̀yẹ lọ́rọ̀ jẹ́ lọ ẹni máa kí àti òdalẹ̀ kọ́lọ̀ ń dáyà òkè àwọn ṣe sùúrù afárá àwọn ṣàdúrà kọ́lọ̀ wọn bá kéde àti mánú àwọn èèyàn èèyàn tó jẹ wípé ìdàgbò tó lè ìyá abúlé ọ̀sẹ̀fọ̀. ọba ṣàdúrà lẹ́ẹ̀kẹta ẹ ṣàdúrà afáláwọn tó ṣàdúrà fún wa tó lọ́nà kèmí àti sínú àwòrán àwọn ẹni tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ ní òwò àforíjì sẹ́yìn òṣèlú àná tí gbogbo ẹni tí ń ṣẹlẹ̀ ní òwò àforíjì ọlọ́run ṣàdúrà pé ọlọ́run kèmí àti mọ́nú àwọn tó jẹ́ pé tọ́lọ́run bá ti ní kẹ́sìtẹ̀ òun ó tún lọ sábẹ́ ọ̀bà àlejò ara àwọn àni ẹ̀rọ àdúrà mẹ́tẹ̀ẹ̀ká dáa sí òun fẹ́ni bá mà dáadáa ọ̀nùwàánù sàádà ó ń fẹ́lẹ̀ kó ń pè àṣírí láyé kọ́lọ̀mbá mi darí èmi àti yín sójú ọ̀nà ká máa sìn dáadáa. ọlọ́mọba àdékè ọlọ́mọba nẹ́gbà muhammadu sọ̀rọ̀ wípé wọ́n tẹ àdétàbí àdélàtà ibrahim hanifa pé ànábì tẹ̀ lójú ọ̀nà tí buhari máa fi sùn wá olójú ọ̀nà hanifa àfààní sẹ́yìn ọmọ tí wọ́n hanifu ni wọ́n kẹ́ bá ń béèrè kí náà pè ní hanif hanifu ti ń jẹ́ alihanifi yẹtẹ̀lẹ́ ìlàtẹ̀ Ibrahim ti ń jẹ́ lánàá mẹ́wàá Ibrahim tọ́lọ́ wọn bá pa nábì wa mùsùlùmí láṣẹ tó pàdé wa Muhammad láṣẹ máa ń yẹ lójú rẹ̀ wọ́n ti ń jẹ́ hanifi yà kémi àti sin ọlọ́run ọba lónìí kan ṣoṣo ní sísìn ìsàfọ̀mọ́ ọkàn ìsàfọ̀mọ́ ara fọlọ́. كما قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ọlọ́run bá ní èmi ọlọ́run bá yín ìdáàmì èèyàn ìran àlìjànú lásán àfi nítorí bẹ́sẹ̀. فإذا عرفت أن الله خلقك لعبادته. ti wá màkọ́ lọ́wọ́ bá dé ní àjẹ́ torí ìbálẹ̀ ìbá sí i. فاعلم أن العبادة لا تسمى عبادة àfáàní sọ ìmọ̀ kí gbogbo ẹni tí ń dọ̀sìn kọ́ ni tí ń sinmi làápẹ́ ń dọ̀sìn o gbogbo ẹni tó lòun pé òun mùsùlùmí làápẹ́ ti ń ṣe ní ìsìláàmù o wọ́n ní ká tó lè pè nǹkan ní ìjọsìn tí ń jẹ́ pọ̀ náà làkò ní dá wá sí láyé nǹkan nǹkan ò lè jẹ́ ìjọsìn ilẹ̀ àfikún ní ìsàfọ̀mọ́yìn mọ́lọ́run lọ́gàtà pé lákìrì àná ìjọsìn kan ò lè dá láì lákìrì àná Kama ẹnu sọ̀rọ̀ ẹ̀dọ̀ láti sọ́nà sọ̀rọ̀. Ìbéèrè kan ló béèrè pé sẹ́yìn kan lè lóhun fẹ́ kí wọn láì sọ̀rọ̀ àlá. Kò sí bí mo ṣe lè jẹun bí mo ṣe ní jẹ́ gbígbà ìlà màá tọ̀ àrùn. Àfi kó yẹ pé ẹni ṣèbára ṣáájú ìmára ara ni àlùwàlá tá ṣe. Tàwíìd táǹpẹ̀ lákìyà òun ni ìmára ọkàn. Nígbà táwọn mọ̀ pé ìsìláàmù lòrí yíyá òkè àkídà ni tí ń jẹ́ ìmọ̀lẹ́ka àmìfọ̀kàmá gẹ́lẹ́ bí irun àtàlùwà láti lẹ́bẹ̀rẹ̀ ní ìfún ara máfòrún àti wọ́n àjọ gbà wípé ẹni bá lòun kí wọn láì ṣàfọ̀mọ́ ara ò ní mu bẹ́ẹ̀ lẹni bá lòun ṣe ṣìláàmù láì lákìdà lálọ́ rẹ̀ sá. àfáàyẹ lọmọ wípé tí ń tẹ́pì lẹ́bọ̀ ẹ tún lè ní wọ́ọ̀dà gbogbo sí kákìdà máa jẹ́ ọ́pọ́sìtì bẹ́bọ̀ pé tí ń tàǹpì lẹ́bọ̀ bá ti wá wọnú ìjọsìn kan.

kì í ṣe pé yóò bàjẹ́ nìkan ni ó sọ̀ṣẹ́ di bí ibà ṣe. ẹni tó wá ṣiṣẹ́ ohun tó ní kó kí olóòótọ́ ó gbà rẹ̀ lóòótọ́ kódà ó lè rẹ̀ gàdá ṣùgbọ́n ṣẹ́gun tó ti ní ọlọ́run kò tiẹ̀ lè kíta rẹ̀ o. ni ó máa bẹ́nu àwọn tí ó wọná kì í ṣe pé yóò wọná lásọkọ̀ o ni ó wọná àwọ̀ àìjáde mẹ́lẹ̀kì àwọn. àwọn fẹ́ ẹ̀nà ẹ̀nà àlẹ́ ìjọba àríkọ̀tún bẹ́ẹ̀ rí. lẹ́yìn fún mi pé àwọn àfáà wa tẹ́lẹ̀ kí wọ́n sọ̀rọ̀ nípa àkíyà pé àṣewàṣe kírun yìí tàbí gbàrò yìí àìsàn kankan tí yóò jẹ́ pé dàbá ṣe kọ́ àwọn àdàbò náà rí mákàlá máa jẹ́ àwọn àdàbò náà rí mákàlá máa jẹ́ àṣìmọ́ta àti ká mọ̀ á nínú àwọn ọ̀gá tó yẹ ká mọ̀ làwọn ọ̀gá لعل الله أن يخلصك من هذه الشبكة وهي الشرك بالله الذي قال الله سبحانه وتعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وذلك بمعرفة أربع قواعد láfíà fẹ́ fún ìpìlẹ̀ náà yẹn tọ́jú ẹ̀dá ìpìlẹ̀ náà yẹn kan bẹ afẹ́ fún yín lónìí. ìpìlẹ̀ náà yẹn là á fi màfísà ń bẹ́ nú ẹ̀bọ àbá àṣínú ẹ̀bọ. ìpìlẹ̀ náà yẹn ká sẹ́fì ọlọ́run àbá sọ ọ́ lóko á ní àwọn pẹ̀lú àwọn olórí. ìpìlẹ̀ àkọ́kọ́ dàgbẹ́ tọ́jú ẹ̀. أن تعلم أن الكفار الذين قال لهم رسول الله صلى الله عليه وسلم kìkà bá ní kí ni tá ń pè lọ́rọ̀ ọba tó dá lé tó dá tó tó dá bẹ́ǹchì tó dá máikrófóònù tó dá kẹlẹ́kà tó dá kẹlẹ́kà ń tẹ̀ ń sọ aláwọ̀ lágbára tó ọba àlekè ọ́ lágbára nàbí ìdísí àwọn náà gbà ẹnà kòfàrọ̀ lẹ́bí ìlàkọ̀ àtàlẹ̀ ọ̀hún Rasulullah àwọn kèfèrí àná àbújá ayé àbúlà ábí òun náà gbà fọlọ́ ọba tó dá sọ́mà tó dá lẹ́lẹ̀ tó dẹ́wé tó dẹ́nu tó ṣe báyìí tó ṣe báyìí. òkèrú rẹ̀ bí ẹnu ọlọ́run ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ olùfúnni lárísìkì alimudẹ bírò olùdarí àfíẹ́sì ayé. wọ́n lè dá ibẹ̀ lámì yóò lọ́sẹ̀ ìlú fún ìṣẹ́. bẹ́ẹ̀ wòye sí òjò ti rí àyíká bí òkà wọn kó mọ̀ sí i. wọ́n tẹ̀lé ìkọ́ olùkóso náà. sẹ́yìn òótọ́ ni pọ́npọ́n ẹlòmíràn tó ní tó gbé sákìrì àlọ́kà àkínàkẹ́ ọlọ́run ló dá lọ́sẹ̀ báyìí lọ́sẹ̀ báyìí nìkan náà ni tó ń sara wọn lárúbáwá àná àwọn náà Ọ̀dẹ̀lẹ́lẹ́ kọlù subhanahu wa ta'ala. Ẹ̀rí wo ló fi nílẹ̀ báwọn lágbára àdáta nàbí ìbájà, àbúlà àbí àǹkó, àbújálì àǹkó, àṣẹ ọmọ wáyé àǹkó, wọ́n níwádìí ọkàn yìí wọn òṣìṣẹ́ mùsùlùmí, ẹ̀rí rẹ̀ lọ́lọ́rùn ọba àdókè ọlá. Olùmọ̀yé Rùsùkùkù mi àṣàmá ìwà lọ́rùn. Wọ́n yà nàbí bèrè lọ́wọ́ pé máa ń yẹ Rùsùkùkù, tàbí tí ń sa rízìkì fún yín mẹ́lẹ̀ mina samaayi wal ard tí ń gbá yìí kí wọ́n látòkè sánmà láti lẹ́lẹ̀. ọ̀nà yẹn lè kó sánmà àwọn àbùsọ̀rọ̀. wọ́n ní lẹ́bi yẹ́kùn lè kó sánmà àwọn àbùsọ̀rọ̀. tàlẹ́ni tó ní gbígbọ́ ẹ tó ní rírì yín. ọmọ yìí kò lè wọlé ayé rẹ. tàlọ́ba tó jẹ wípé òní máa ń mú àlàyé jáde kó onú òkun. tàlẹ́ni tó jẹ́ kó òní máa ń mọ́kùn jáde nú àlàyé. ọmọ yìí rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn lágbáwá kèbèrè àdúgbò yẹn Muhammadu gbé tàlẹ́ni tí ń darí àfiyèsí ayé. فسيقولون الله ọlọ́run ni Allah ni ó tako. ọkọ̀ ìlàfàlẹ́ àtàkùn. ṣùgbọ́n sọ fún bí nígbà tẹ ẹ̀gbà pé Allah ni ẹ̀ ṣe wá fi ìmọ̀ yìí sí tó yẹ kẹ́ ẹ̀ sí òrìjìnà. níta fífi orin lẹ́nu bọ́ìdà kọ́ ilé gbé nígbà nìkan ní ìmáàlì bẹ́ẹ̀ gbogbo òbí ni à ó gbà fọ́lọ́ ọlọ́run ó gbà àkíyà tó lọ́wọ́ tẹ́tẹ́lẹ̀ òmíì ní pa ọlọ́run ló lè kó bá lọ ó mọ̀ fẹ́ràn ní creator ní survivor ó sì ń sin ń sin bẹ́rẹ̀ sáyà ń sọ̀rọ̀ ó gbé ó lè sọ̀rọ̀ ó gbé e síbàdí ó lẹ̀ mọ́jú lẹ́gbẹ̀ẹ́sì mọ́tò ọlọ́run ó sábà fọ́nà òun rẹ̀ fún wọn sọ ọkà gbà á lẹ́nu ní òfin ṣiṣẹ́ àwọn lágbáwá kà nábì bájà lánàá náà lẹ́rú gbàgbọ́ yìí tó ń tilé àlẹ́lùkù ọmọ ṣùgbọ́n kúndùn bèèrè. ọkọ ayélujára ni a. ìpìlẹ̀ àkọ́kọ́ yẹn níta amúlábẹ́ ìpìlẹ̀ ni pé kìí ṣẹni gbogbo ẹni pé gbàgbọ́ lọ́run lọ́lọ́run nìkan ló jẹ́ mùsùlùmí lẹ́yìn pínyàn gbàgbọ́ lọ́run lọ́lọ́run ó tún ní nǹkan mẹ́ta kò fi kún tí ó lè wúlò àkọ́nà. ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì. أنهم يقولون ما لا علام ولو جهل إليهم إلا إخوان القربة والشفاعة. Ìpè Yasin, ìpè Yasheku, ìpè Yanias, Yaniyari, tí ń pè wọ́n, wọ́n lè mọ́sí lè máa ẹ̀ ń sin ẹlòmínà ẹ̀rọ ọ̀nà ẹ̀sìn bẹ̀rẹ̀ tí ń nù kí lè sọ yìí àgbẹ̀là alákàrà ń bẹ̀ àwọn òsì wọ́n ti bá wò àmàpá àlè ṣe ní àṣì àmàpá àlè ṣe yíyà ní àmàpá àlè ṣe bádáwí àmọ́ ọ̀sìn wọn ẹ̀kú wa nù. a kàn ń polúkọ wọn lápá àmàpọ̀ súnmọ́ lọ ju wá lọ àwọn ni wọ́n ní fóònù nàmbà ọlọ́run lọ́wọ́ àwọn ọlọ́run bá ọlọ́run bò tiẹ̀ ní sálẹ̀ ìgbọ́rọ̀ wọn àwọn ni wọ́n ṣàkàsọ ní àwọn ni ó sì wọ́n padà àwọn náà mọ̀ wọ́n wọ́n jẹ́ àná ilé yìí ilẹ̀ ìtọ́jà lè lò kó bá jí. báwo ni sí wọn sọ fún láàrin wọn náà náà sọ fún ànábì. nígbà wọ́n bá gbé yá jákèjákè yá èrò yá tọ́lé kájà bí yorùbá àbáwọn tán pé wọ́n nà alìjànú kan ni ẹ̀jànú ẹni ọlọ́run kan ni àwọn òkàlẹ̀ láǹfààní àti súnmọ́lọ́ so directly àfi káwọn lẹ́yìn ẹ̀ka tó mọ́ lọ́n dáadáa tó súnmọ́lọ́ pẹ́kípẹ́kí àfi ká yà pé táwọn àwọn olùkọ́ àwọn ọmọdé ọlọ́run kẹ́ dáadáa ọ̀pọ̀lọpọ̀ olè dájú àsìmá àfi wọ́n pẹ́ ẹ̀ka sáájú ọlọ́run náà pọ̀lọpọ̀ tó bá fẹsẹ̀ gbá pẹ̀lú ní yáàlì yáàsù ni ó lè lóhùn òsì lòtọ yóò ti bá yín dàkẹ́ bí òsì ní yáàsù mo gbàgbọ́ lórí ká máa sinú kan fi yóò sa kà sọ dọ́dọ̀ ọlọ́ọ̀ni àwọn kèfèrí náà sọ ọ́ lànà o fáwọn hubal àwọn láàkà àwọn mọ̀nàkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́ ń dákọ̀ wọn fún wa wọn láwọn náà sì wọ́n àwọn kan fi wọ́n sá ní. والذين كفروا قوله تعالى الذين كفروا يا انا اولى ọlọ́run pé. ọ̀lẹ́dí ọ̀tẹ́kọ̀ọ́rù mi ń lu ní àwùjá. àwọn táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run tẹ bá béèrè kẹ bá sìn wọn máa ah, ń wó dání náà wípé. mẹ́rin àbúrò wọn. a sì fi wọ́n ṣe àkàsọ̀ sáàárín àwọn àgbàlọ́ ni. ìnáwó ọ̀yà fún mi bẹ́ẹ̀ à ń padà bọ̀ wá sí ìdájọ́ lé wọn lórí lórí ẹ wá gbọ́n. inna Allaha la yahdi man huwa kadhibun kaffar. ọlọ́run ní ìtọ́sí òun kẹfẹ́ rí wọn kò wọlé wọn a sì ní ṣàfihàn a ní sọ́fọ́nà mọ òpòrọ́ kẹfẹ́ rí tíyẹn bá ń pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run gbọ́dọ̀ àbújá nábì ní pé tẹ́lá kí yẹ́yá jíyà ní pé tẹ́lá kí kéjì wúlò ní pé ó ti di kẹfẹ́ tó fáwọn kẹfẹ́ rí àdánà sílẹ̀ ọlọ́sìn kọ̀ọ̀ kẹfẹ́ ẹ̀ Àwọn mìíràn ní ẹ̀yìn tí a fi bẹ̀rẹ̀ sí máa ṣe àwọn ṣé wa mọ̀ kí ẹlẹ́sẹ̀ ìlú àwọn ṣé ìlú kan wọ́n ti wà ní kò tó da wọ́n ju ọlọ́run. Tàbá ń bẹ̀rẹ̀ sí máa kórókọ wọn láyé ń bí lálẹ́kì yá àmà tàbá ní ìdí ìṣìfẹ́ ọlọ́run. Wọ́n yà dẹ̀dẹ̀ sí fẹ́ wa. Kọ́dà àwọn ṣé olú wọn sọ, mo ti wà ní ìdòkò ṣé olú làjàkà ní tí ń sọ fún àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ pé ẹ ló kẹ̀ gbé sáré sáré ló gbé sáré ló kẹ̀ lọ pọ̀ yẹn sínú àjẹ́dà yìí nítorí kí yíyà yìí lè bá a gbé sínú agbádá kó lè bá a gbé sínú kí n gẹ́gẹ́ máa pè é nísìnyí kòrónà tó ń pè tó ń pè wọn ò sí wọn ń kàn fi ń wá kásọ̀ ni àwọn kèfèrí àná sọ bẹ́ẹ̀ kí náà wí. Wọ́yá àbúrò rẹ̀ mi ń dúró ní láti mẹ́ra ìyókù wọ́n. Ọlọ́run ni wọ́n mọ̀ wọ́n sì lẹ́yìn Ọlọ́run àwọn ẹ̀dá tí ò lè ní wọ́n lára bèrè ìtàsí wọ́n ṣe wọ́n láǹfààní àwọn ni ẹ má sùn báyìí máa lẹ́yìn ọ̀dà ni wọ́n sọ wípé. ẹnu ẹlẹ o àwọn ọ̀dà àṣìlẹ̀ tó pa o háwùlà àwọn ṣéwù ṣéwù ṣéwù ṣéwù yìí ṣùgbọ́n àwùnà àyìnbá òwúrọ̀ àwọn ni wọ́n sì bẹ̀rẹ̀ wọn lálẹ́ bíyà màdàdà ọ̀rọ̀. وشفاعة شفاعة ṣé òye pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pé ìṣìgbẹ́ tẹ́ ń bèrè lọ́wọ́ àwọn èèyàn ọ̀nà méjì ló pèsè ṣàfárà tí ó ṣẹlẹ̀ ìṣìgbẹ́ tí ó ṣẹlẹ̀ lálẹ́ kìyàmẹ́ yẹn máa ń ṣìgbẹ́ méjì ni. Ṣẹ̀fọ́ àtúmọ̀ bí yẹn. Ìsìnkẹ̀kẹ́ mẹ́lọ́ ni kò sí lẹ́yìn kìyàmà. Wọ́n ṣẹ̀fọ́ àtúmọ̀ bẹ̀rẹ̀. Ìsìnkẹ̀kẹ́ mẹ́lọ́ ni mẹ́lẹ́ kìyàmà. Èwo ni ìbẹ̀jẹ̀ èwo yóò sí? Wọ́n ṣẹ̀fọ́ àtúmọ̀ bí yẹn. Àbáyé ìfẹ́ pè ní kí ẹ máa lọ gbọ́rọ̀ ṣìgbẹ̀ lọ́dọ̀ ẹni tí ì sọ́lọ́ fíìmà àdáyà kọ̀dé ro àlẹ́yìn yìí lọ́la nínú àlámàrí tẹ́ni tí ì sọ́lọ́ ò lè ṣe tẹ́ni tí ì sọ́lọ́ lè ní ẹ̀mọ́ wọn náà tẹ́ni tí ì sọ́lọ́ lè ní ẹ̀mọ́ gẹ́gẹ́ wà jẹ́nà ni ọlọ́run nìkan ni ó dájọ́ rẹ̀ ẹ̀tọ́ wà jẹ́nà dẹ̀ ẹ̀rọ ọlọ́run àríkọ́lá ẹ̀tọ́ ọlọ́run àbá nìkan lè jìnà kúrò náà ewu ìṣìgbẹ̀ yìí kí ẹ máa tọrọ tẹ́ni tí ì sọ́lọ́ ò ní lọ́wọ́ rẹ̀ ìṣìgbẹ̀ kò bá ṣàdéhùn fún yín kò sí ẹ̀rí rẹ̀ ọlọ́run wípé ẹ mú mi ní ẹ̀dá nù tẹ́ a fún yín o ọjọ́ kan tó dé tí ò ní sí afẹ́ tá a fẹ́ kò sọ́rọ̀ ẹ̀ ní eré ìjọ náà lọ kò sí mo fẹ́ sí pé ẹnìkan àwọn kèfèrí aláìkòsí wa irú ìsìgbẹ̀ yìí gbogbo ìran ìsìgbẹ̀ táwọn èèyàn máa ń wá lọ́dọ̀ ìṣòro ìṣòro ni kò sí láì fìyà náà iṣẹ́ òfin bá ṣe wà tàbí òfin bá lè yára òun là ní ìṣọ́kúsọ ni bàrámà ní ọ̀la mi ìlàyà mi tòbá dàlá fíà bàrámà ní ọ̀la mi ìfàyà mi. bàrámà ní òwe rí ẹ̀dá tọ́lọ̀ bá fún mi rà. ìwà àtàkẹ́ nìkan lè làyàn láì sọ́lọ̀ ìwọ lásán ni. bí ẹ máa ń ṣerú nǹkan ẹ̀bọ̀ ní ṣe àwọn ìpìlẹ̀ ìṣirò ìlànà ọlọ́run mo sì dé kó wúlò fún ọ. والشفاعة المثبتة يمشي بسيب بلال القيامة يقول يا كما هو إيه مش هي التي تطلب من الله ìṣìpẹ̀tì yẹn lọ béèrè kọ́lọ̀ làdé kò múná ọlọ́run ṣìpẹ̀ lórí kí jẹ́ ọlọ́run kankan lọ́ọ́ béèrè ìṣìpẹ̀ rẹ̀ ọlọ́run lọ́ọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹ̀dà tọ́lọ̀ ń bá lóun fẹ́ yọ ẹ̀lẹ̀kánú àwọn ẹ̀dá kó ń fẹ́ yọ̀ǹda wọn kí wọ́n síbẹ̀ àwọn ẹ̀dá kan bá lè yàmà wọ́n máa wọ́n yọ̀ǹda wọn kán síbẹ̀ ẹ̀dá náà ń bá yọ̀ǹda kó síbẹ̀ nú àwọn ẹ̀dá ní àwọn àdájọ́ ọlọ́run náà ẹni ọlọ́run fi bọ́ wọn lẹ́nu. bẹ́ẹ̀ sì bàbá kan bẹ tí ń jẹ́ ní ọlọ́run lóòótọ́ ọlọ́run wá fi bẹ́ẹ̀ mo pọ́n ọ lé ẹni mi yá síbẹ̀ kò ní síbẹ̀ tí ń jẹ́ ìgbé máa ń lè yọ̀ ànábì ò lè sì bí àbúgbọ́ níbi kò lè sì bí abúlé àbí ànábì ò lè sì bẹ́ẹ̀ ní ọgbà fọ́nà nínú àpáńdé rẹ̀ ẹni tí ó di ẹni tí ó sì bẹ̀ fún ó sì bẹ̀ fún gánà wọ̀lì màṣíkọ́ ìlẹ̀hú máa wù wọ̀lì ọ̀wọ́ àwù ọ̀wọ̀ ìlẹ̀hú wà áwọ̀ ìlẹ̀hú ẹni ọlọ́run tó náà ṣe tó fi fẹ́ lẹ́tọ̀ọ́ sí sí pé ọlọ́run ni pé òun náà ṣe dáadáa láyé dáadáa ń gbà lè bá wa pé ọlọ́run yàrá mi báyìí yá sì bẹ̀rẹ̀ ẹni sì dáyẹ̀ ẹni tí ń tó kú lórí ẹbọ ẹni tó kú lórí ṣíkú ọlọ́run lè gbà sí pẹ̀lú láti yá mà. Wọ́n fi ní wọ̀lá náà máa ń dàgbà ní ẹni tí tẹ̀tà ló ń tọ̀ òun ti ń tẹ́ halẹ̀ kó òun ṣe ìṣìgbẹ́ fún yín láì jẹ́ kọ́ lọ fún ní ọ̀dà wọ́lá yẹn ṣọ̀rọ̀ ilẹ̀ ilẹ̀ lèmánì ẹ̀rọ tààdọ́ lọ́la nígbà kan sí kẹfẹ́ nìkan àfẹ́ni abáyọ́nu sí ọlọ́run ló screen sọ ìpọ́lọpọ̀ àwọn tí ń sin ṣeúṣeú lónìí tí wọ́n bẹ̀rẹ̀ sí máa kọ́kọ́ ṣeúṣeú lónìí tọ́jà kan lè gbéṣẹ́ wọn sípò ọlọ́run ìtànfí tàbẹ̀yẹ pé ṣé wo síbẹ̀ yìí adéwà ló papò lè síbẹ̀ náà nìkan ló ní síbẹ̀ lọ́dọ̀ àfẹ́yẹ́ lọ́n bá fi sìtẹ̀kẹ́ náà àwọn ànábì ọlọ́run ẹni ọlọ́run ẹni ọlọ́run bá sì fi sìtẹ̀kẹ́ náà àwọn ànábì ẹni ọlọ́run kò lè sìtẹ̀ fún every time they can have you ẹni tí òṣèlú ayé ìsìtẹ̀ ànábì kan ò lè mú kó nu jáàdá náà. ẹ̀kọ́ àyẹ̀lẹ́

ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ṣe tá ànábì fi bá wọn jà ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ṣe tá ànábì fi lù wọ́n kékeré ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀yẹ mi àti tá à ń pàdé mọ́sálásí ṣe lónìí sẹ́yìn lóríṣi ni. àfáàní ẹ lọ wò ó sí àná nàbí sallallahu alaihi wa sallam ànábì bá wọn èèyàn èèyàn kan lò lásìkò tí ń bẹ mọ̀tẹ̀fàlùfínà bí ìbàdà àti ìlú. àwọn èèyàn yìí wò jọra wọn oríṣiríṣi ìjọsìn ewu náà ń sìn oríṣiríṣi ọ̀nà náà fi منهم من يعبد الملائكة ń bẹ nínú àwọn tá ànábì ìbáyò tí wọ́n ń sin màláìkà ìdáàbò tó yọ ọlọ́sẹ́ tí ń sin màláìkà ló ní agbára ní abẹ́ ní sẹ́wò pẹ̀lú kí yẹn sin ẹ̀dá ọlọ́run tọ́ ni ẹni tí ń sin màláìkà ló yẹ ọlọ́run bá jù ànábì bá wọn tí wọ́n ń sin màláìkà ó bá wọn lò ó sì bá wọn dà pé àní ẹ̀ gbọ́dọ̀ sin màláìkà màláìkà ò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn yín. Ọ̀mínú yá àbúrò lábíyá àwọn ìṣẹ́. Ẹgbẹ́ nínú àwọn tí ànábì bá lò, àwọn tí ń lẹ́kà ànábì ọlọ́run àwọn ń sí àwọn ẹni ọlọ́run, ànábì bá ọ̀nà kí alẹ́ gbọ́dọ̀ sí ẹni ọlọ́run bèrè ìdá sí ànábì ọlọ́run nìkan lẹ́ẹ̀ máa sí. Ọ̀mínú àwọn tí ànábì bá lò yà àbúrò láṣìbẹ́ àwọn agi ló máa mà lọ́gbẹ́, àwọn òkúta ló máa mà lọ́gbẹ́ tí ń sìn, ànábì bá wọn jà ó dà ومنهم من يعبد الشمس والقمر. kódà ẹgbẹ́ náà wọn ká ànábì ìbálò tó bá wọn gbé tí ń sin òòrùn tí ń sin ìṣòro ṣùgbọ́n ànábì bá wọn jà kó bá wọn ṣe. وقال لهم رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم جميعا wàlámì yúfàlù ẹ̀kọ́ bàyìnàhùn ànábì bá gbogbo wọn dàbí àníbà kan náà ní ẹlẹ́bọ̀ kan náà ní ẹlẹ́bọ̀ tó ń sáwùjọ tí wọn kò sẹ́ńtì sí àwọn èèyàn bíi tiwa tẹ́yìn bá tí ìgbẹ̀mí ti lẹ́nu tí ń máa máa forí balẹ̀ tẹ́yìn bíi tiwa mi ti lẹ́nu tí ń jẹ́ pé tọ́ka ní ẹnìkan bíi tiwa kà yọ lókè sọ́nà kó fẹ́ ní lókè sọ́nà a ti lẹ́nu pé kò lè kú ọlé àfi kó sàgáyà fún pósítà ṣòro kan tí rẹ̀ a ti lẹ́nu ń dá fún kó máa tẹ̀lé yá kékeré ọkọ̀ ọlọ́kọ̀ ní pé gbogbo àwọn tá à ń sọ yìí kò sí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó tó ipò màláìka ipò ànábì káwọn ẹni àná sí táà náà bá wọn tọ̀ wọ́n jà tó ti kí wọ́n sin ìsìn táwọn wọn sáyẹn àwọn awo ti wá rẹ̀ bí ẹ̀fín lẹ̀ ṣe òye sìn ẹ̀ka àwọn kákàkà wá ní. ẹ̀rí ní gbogbo àwọn ìran èèyàn yìí ń bẹ́ nù inú yìí ń bẹ́ nù àṣùpàdà bíi ìrọ̀lọ́wọ́ bàdìkọ́lá. وقاتلوهم حتى لا تكون فتنة قال وقاتلوهم هذا أمر للعلوم تعبكم وبعضكم وجع bẹ́ẹ̀ ṣe ń bá kristiani jà kí ló ṣe dé ẹ̀sìn yéṣu lórí ìwé ẹ̀mí àṣẹ ọ̀hún ṣé jésù lórí iṣu tàbí kọ́lẹ́jì ìyá ẹ lọ ni ànábì ọlọ́run jésù ṣé jésù tó kò lórí iṣẹ́ òfin mẹ́lá ní kò yẹn tí wọ́n náà sìn lọ ni tí wọ́n ní kọ́ màá nà kọ́ gbé kó sayọ̀ síwájú ilé kọ́ sẹ́nà ọlọ́run àfẹ́ máa tà sẹ́nà kó kọ̀ọ̀kọ̀ kó lé forí balẹ̀ sẹ́pẹ̀ eléyìí tí wọ́n máa ń wò kú ò pa lọ́mọ́ wọn ẹgbẹ́ ajọ́ iná ni tí ànábì ìṣá ò lórí jù wọ́n lọ ni ká ànábì ìṣá tí ẹ̀ wá tara pé ń sà ànábì ìṣá ìsìn ó gbé sọ́nà tí ẹ máa tara ẹ̀ ní kèfèrí kíyàn tara ẹni tí ò tá ìnáwó yìí ṣáà di kèfèrí ní báyìí àwòlá ọlọ́run rẹ̀ bá ti lò wọ́n ẹ̀ lórí bá gbogbo wọn jà hátà látàkó nà fẹ́tìnà yàrá hátà látàkó nà kókó tí òfin ní sẹ́gbọ́ lórí rẹ̀ máa yàrá ṣe é kàfẹ́tìnà kẹ́gbọ́ máa bẹ lórí rẹ̀ fẹ́tìnà ni wẹ̀rẹ̀kú rẹ̀ di ìwòkúlòwò rẹ̀ wọn jà tẹ́ẹ̀nìkan òfin ní máa fọ́nà ọlọ́run nìkan ló lẹ́tọ̀ọ́ síjọ́sìn àti ẹ̀ kò sẹ́ẹ̀nìkan lórí rẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí tẹ̀sí kí ló ti pọ̀ sí òun lágbára ní tẹ̀lé sí òun dáa ni. ẹyẹ náà sọ ọmọdé rẹ bẹ fún wọn lẹ́bí ọ̀la kankan náà lẹ́yìn ẹ̀sìn ọlọ́run ọlọ́run aláàlẹ́ kẹ́ ẹ máa sì kí ló dé aláàlẹ́ ọ̀la kankan ló dá yín kò sẹ́nìkan nínú táwọn èèyàn ń sìn ẹ̀yọ́ wa. àwọn èèyàn náà fáti lòun bá gbogbo wọn jà hẹ́tì alákàkùn náà fi sinà tí obìnrin sì wàhálà náà wọ̀nyẹ̀kùn wọn náà di ìrọ̀kùn lòun rẹ̀ la tí gbogbo wọn ودليل الشمس والقمر قوله kí lè rí káwọn nǹkan sin òun lásìkò ànábì láyà ànábì sọ̀rọ̀ ọjà ànábì sọ̀rọ̀ sọ pé. Omi náà yẹ sí ilé ìwọ ní. Bí mi tọ́lọ̀ ń dé kẹ́ tó gbé kalẹ̀ kẹ́ lè bá àmọ́ kó lọ́lọ́run ó ní ẹlẹ́yìn wọn náà rò iyọ lóru iyọ ọ̀sán ọ̀sán sùn ẹ̀kọ́mà iyọ òrùn iyọ òṣùpá àmì bọ́lọ̀ lọ́lọ́ ni lọ́dà tẹ́sí ìlú ìṣàmùsì ẹ̀yìn ẹ̀ má bọ̀ ọ̀rọ̀ má wà láàrin ìkọ́mọ́rì ẹ̀ má bọ̀ òṣùpá má wà sí ìlú nílá ilẹ̀ rí ọ̀lọ́kọ̀ òun na nǹkan tó ìyá òótọ́ àbòrò ọlọ́run tó ń dá gbogbo wọn ní ẹ̀sìn kẹ́ Ẹ̀rí táwọn ẹ̀ka ń bẹ wọ́n sí màláìka wọn ò sí lọ lásìkò ànábì ànábì sí báwọn gà. Tọ́lá ń sọ fún wọn lè wá níbẹ̀. Wọ́n yà á tóra kún. Àtẹ̀tẹ̀kìlú màláìka tẹ̀ wọ́n nàbí yìí nà àrùbá àbá àyà àmúrò kún bí nìkú fún bàdà ìlà tó ń sí. Tọ́lá náà mọ̀ ànábì kan nípa ayé lásìkò kẹ́ ẹ máa sí màláìka kẹ́ ẹ màláìka lọ́wọ́ lónìí sọ́sìn fún pété ànábì má ti pa ẹ́ láti ẹ̀rù ìtumọ̀ rẹ̀ pé ànábì pa ẹ́ láti ẹ̀rù kẹ́ ẹ máa ṣe kìdìrí sọ́dọ̀ lẹ́yìn tẹ́ ẹ jíjẹ́ mùsùlùmí rárá kò ṣeé ṣe pété ẹ bá ti ṣe màláyíkà ó ti kìdìrí nù. ẹ̀rí káwọn àmì lásìkò ànábì ń sàwọn ànábì ọlọ́run àbàkálọ̀ àwọn ọ̀gá ti ẹ̀ṣà wàyẹ̀lẹ̀ kọ́ يا عيسى ابن مريم أنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله ọlọ́run nígbà tá à ń béèrè lọ́wọ́ ìsà máa bèrò wípé ṣé wọ́n lọ ní káwọn èèyàn máa sìn ọ́ káfọ́lọ́lẹ̀. ọ̀rọ̀ subhanaka mímọ́ àrí ọlọ́run máa yẹ kúrò rí àkúrò máa ń ṣàrí ibi hakin lẹ́tọ̀ọ́síjọsí. èyí sọ nǹkan tó kọ́ tó mú Egúntù olùsòwò mọ̀kọ́ jẹ́ ayé ìgbà ó ti bá pa wọ́n láṣẹ ká máa sìn mí yàtọ̀ sí wọn fún ọ̀yọ́ náà. Tàlámù máa fi náà sí wàlá àlámù máa fi náà síkà. Ìlọ́lọ́ ń mọ ti mẹ́lẹ́ mi èmi ìsá mi ò mọ ti mẹ́lẹ́ mi ìyá máa máa lèkì ọlá. Wọ́n lọ́ba tó máa kọ̀kọ̀ àlẹ́ ìsá tàbálù àmìlẹ̀ lè mọ́ṣẹ̀ kí ilẹ̀ ní àbúrò náà. Ó ló wọ̀n wọ́n rí. Tí yóò bá wá tọ́ka sí ìsá tó ní kọ́ orí kan ló ní ẹgbẹ́ lẹ́ẹ̀kan kí ló ní tó mi jẹ́ kí wọ́n lẹ́tọ̀ọ́ sí àyẹ̀mọ̀ sí ọ kẹmọ ọmọ àmà kẹgbẹ́tọ̀ lọ fún kí ló dé tí ò dá ẹni tí òun ló ní kọ́ ọmọ abẹ́yìn sáwọn tẹ́ ẹ lọ sí ní omi sáwọn ní kí náà sí omi gà àwọn tí wọn ò lè ṣàǹfààní fúnra wọn tí ẹ bá wọn ń sinú àwọn ń tọ̀ tọ́lọ̀ ti bá wọn tí ń sin ẹyin sájà yóò bẹ́ o ẹ̀rí báwọn ọ̀gá mẹ́lá ànábì wọ́n ń sàwọn ẹni rí دليل أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب pé àwọn tí àwọn kèfèrí ń sin inú àwọn ẹni ẹrù àwọn gan nígbà tó ń bẹ láyé ọlọ́run náà máa ń sìn kì í ṣe pé àwọn náà gbára wọn lọ́lọ́ táwọn ẹni táwọn kèfèrí ń sìn nígbà táwọn náà ń bẹ láyé ẹni ọ̀hún náà yabtaguna ila rabbihim alwasila àwọn náà ń wá ọ̀nà táwọn fi súnmọ́ lọ àwọn náà ń sí lọ ní wò sí ẹlòmíràn yọ lọ ẹni máa ń tì àwọn náà lè ti lọ́nà ń àwọn náà wọ́n sì ń bẹ̀rù bọ́lọ̀ bí àtàwọn. Òdèlérò àṣìyá ni wọ́n lọ àfijá ni ọ̀rùn. Ayé lásìkò àìnáyà àwọn àga wọ́n ń sin igi lóòótọ́ wọ́n ń sin òkúta. أرأيتم اللات والعزى قل أرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى pẹ̀lú àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí àti ọ̀sán orúkọ èèyàn arẹ ńlá méjì lásìkò jàrírí ni wọ́n lòun ká nàrẹ̀ lẹ́tọ̀ sẹ̀rí kọ̀ èyí ni máa ń báwọn èèyàn lọ oúnjẹ bí kí àwọn lọ ìrẹ̀lẹ́ lórí kí àwọn lọ yàgẹ́ fún wa kò sẹ́nìkan tí ó máa kí ní ṣe jù ú lọ ó ṣe dáadáa fáyé nígbà tó wá kú wá lọ màámà lọ máa lérí wọn sìn ọ̀nà wọn ní àfàrà yìí tó mú láàdá wọlé ọ̀zá látàtẹ gbẹ lórí tẹ̀ ń sìn ọ̀zá tẹ̀

ó dẹ̀ rírí wà ó ti ẹ̀ ṣẹlẹ̀ náà sàábẹ̀ gá hadithu àbí wá kéde nílẹ̀ ìdí sàábẹ̀ fẹ́ náà àwọn sàábẹ̀ àgbàdo sàábẹ̀ yìí gbà wípé àwa àtòjíṣẹ́ ọlọ́run ajáde ńjọ́ka alọ́sọ́dẹ̀ òde òní ogun kan náà pè bẹ́ẹ̀. Sábẹ́ yìí nígbà tá a lọ náà ẹnu ọ̀hún dẹ̀ sáà wò áhàdín ìkófó kò pẹ́ kó lókè fẹ́lẹ́ tán gbogbo àwọn dàmsákì tí ń bẹ lára wa lọ́kọ̀ lórí òkò tí ì kú lára wa. wọ́n lè lu ṣèlú yẹn sí lọ. àwọn arìn bèbí igi ńlá kan àwọn kèbèrí wọn ní igi ńlá ńlá kan àwọn kèbèrí yẹnu tó nàbì ha àṣìlè ha tà wọn. wọ́n máa ń lọ fi dà wọn kọ́gì pé tá a bá ti fi dà wọn kọ́gì kọ́ wà wọ́n yẹn nù wọ́n lè bá a ṣe é fi jà dáadáa. wọ́n pè kí yìí ní láti àníwá àti igi tá a máa ń fi nǹkan kọ́ ọmọ òun náà sí lọ. àwọn náà wá kọjá jẹ wá yígi ńlá míì tí wò fi kẹkẹ kọ àwa sọ fún oníṣẹ́ Ọlọ́run wípé oníṣẹ́ Ọlọ́run ìjà àlànà dáadáa àbọwá fi kámà dáwọ ọdá àti wàlúwà lórí ànábì nígbà wọn náà ní kíní kàtà àmà fi kọ káàmà bọ́ọ̀lù bá kà mẹ táwọn náà táwọn táwọn náà máa fi lọ ìwòrán kọ kó lè bá kálí bá lè kọmọ dáadáa káàdé kíní kàtà àmà fi kọ́lé àwọn náà àwọn sàábé béèrè ó ní wọn náà nù fún dàsá wà áhàdé ní gbogbo àwọn sì ẹ̀kọ́ ló sì gbòbí pẹ̀lú yìí wọn ò tí ì mọ tó tọ́ wọn ò mọ bẹ́ẹ̀ kéde yìí nǹkan ó takùtà hit ìyá ńláńlá láta àlọ́wọ́ àpè ìyá ńláńlá bí káwa náà ní kàkàkà máa fi igi kọ́ ká máa lẹ̀ ọ̀hún dáàtì àlọ́wọ́ àpè báwọn kẹfẹ́ rí náà ṣe ti wọn. ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ọ̀nà tó fi kúrò Islam ọ̀nà afẹ́kọ̀ọ́ bí ni ìyá ńláńlá àhàdá kàmáàlà ọ̀hún àhàdé àwọn àná ìjà àlà na sàlátù kàmá àdàwọn màsàlátù á sì wà sàlátù sọ́jọ́ kò sí sàmù tẹ́lẹ̀ àwọn kẹ́ máa ń sẹ́dá ni. Ànábì sọ fún wa pé bàtẹ́tẹ̀ bí ọ̀nà sálà náà máa ń pa àbílẹ̀kùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ ìlànà àwọn tó ṣáájú ẹ̀ padà máa tẹ̀lé wọn. Hádùwẹ̀lẹ̀ kọ̀ọ̀dà ti lè kọ̀ọ̀dà. Ẹsẹ̀ ẹ máa ṣe ìfigagbága pẹ̀lú wọn bí bàtà ṣe máa figagbága pẹ̀lú kejì rẹ̀. Látàrí ìdàdàkàlú yóò fẹ̀rọ̀ dọ́ èyí tí ó tí ó kà tí ó bàyí dé táwọn ọ̀tá yẹn bá ń wọnú wò lọ sí lọ ẹ̀fẹ̀ lẹ́fẹ̀ wo inú wò àrùn òṣùwìn ẹni tí wọ́n lọ sórí òkè bẹ́ẹ̀ àwọn ọ̀tọ̀ wọn náà ti lọ síbẹ̀ irú ẹ̀ lánàá bẹ́ẹ̀ alábì bá wọn ó bá wọn dà kọ́ ẹ̀ sọ̀rọ̀ hàn wá lọ́bẹ̀ kí lẹ̀ ń bẹ̀rẹ̀ yìí. Ìnà àsúná ẹ máa tẹ̀lé wọn lóòótọ́ ẹ láwọn kèfèrí o, kó lè tó والذي نفسي بيده كما قال بنو إسرائيل لموسى تأسوا مفرغ بابلوا وجنتي بنو إسرائيل أصفوا موسى اجعل لنا إلها كما لهم آلهة كده موسى لا يتم موسى إلا بنو إسرائيل دول أقول بيوتا أو آمين ما قبله بيعدل أو يعكفون على أصنام لهم أو كان بوانسي أو يريوا àwọn bàbá Israẹli wa kọjá lẹ́yìn tó wọn fi ṣẹlẹ̀ àwọn tẹwọn dọ wa burú fèrè àwọn náà àwọn sọ fún sàkíà ah, ọlọ́run yìí máa fáyìn gan o àwọn èdè tí wọn lọrùn kékeré ni àwọn náà ní ìdí ọlọ́run kékeré báwọn tọ̀hún náà sì ní ìdí ọlọ́run kékeré pọ̀lọpọ̀ ń tà ń ṣe lónà àwọn òfin àtọ̀hún ṣe dà ní. àwọn ọlọ́tọ̀hún àwọn àlùmọ̀gbọ́n àwọn àgbà gbogbo tí a kàyé kọ́ ẹ̀mọ́ ní fi báwọn èèyàn jà lánàá ó bá wọn jà ń torí wípé ní ó takò àlẹ́ àkídà tó sọ híhà ó takò àkídà gidi ọ̀pọ̀lọpọ̀ fámìlì wa ń ṣe lónìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn márùn-ún mọ́sáàsì já ń ṣe lónìí wọ́lọ́run ló sọ àná ẹ̀kọ́ ẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ kẹ́ ẹ̀jẹ̀ gbẹ̀yìn. ọ̀nà ìṣèlú ìzọ̀rẹ́ mọ́ṣíríkì zamani náà àwọn tí ń ṣẹbọ lásìkò tí wà yìí ẹni tí ń ṣẹbọ lábẹ́ ìsìlámù rẹ abẹ́ni tí ń ṣẹbọ lójúláyè ni wọ́n ti máa wò wọ́n dáadáa àbọ̀lágù ṣèkà ẹ̀bọ táwọn tó ní nípa ju táwọn táyà lọ. àbúlà bí àǹkó àbútọ́ lórí àǹkó àwọn báńbáńbáwọn ẹ̀bọ táwọn kàná ṣe gẹ́gẹ́ bọ́lá ń sọ̀rọ̀ yìí wọ́n wa ẹgbẹ́ bá nàbí ṣe ìròyìn wọn fún wọn afẹ́ lè sọ kú kéré ní kò sẹ́gbọ́ táwọn tò ní kí la yí. Báwo ni àná gẹ́gẹ́ bí ìjọba wọn bá sọ fún àgbà wọn? Ìṣèkú ẹ̀fẹ̀ wọ̀kọ́. Nígbà tí wọ́n bá ń bẹ nù gbẹdẹmú kẹta àárọ̀ wọn lọ́nà ṣẹ̀wọ̀. Òye òkúre sóòlù àti ṣe bẹ́ẹ̀. Tábà ń bẹ nù ní ọlọ́run nìkan náà lọ pé. Ọlọ́run máa ń sọ fún àwọn kẹfẹ́rí àná. Àkàfọ́n ń dúró fún wa ni pé lásìkò ló máa ń bẹ nù náà wọ́n gbàgbé àwọn ọlọ́run kéékèèké aláàlẹ́kan yóò máa wá sí. ìgbà tá a máa ń sin ẹsẹ̀ lọ nígbà ìbẹ̀rẹ̀ ni gbàgbélé mú kẹlẹ̀kẹ́ ni wọ́n gbàgbé ọlọ́ ṣùgbọ́n sẹ́yìn ló rò sílẹ̀ lóbi sí ni pé wọ́n ṣì kó sàmánì náà bẹ́ẹ̀ kẹlẹ́ sẹ́yìn rìsẹ́ẹ̀sì ní o táwọn olùṣègùn àsìkò tiwa ṣíkùn láyé wọn bí rọ̀kọ́ ìwà sí tọ́lá mẹ́nu ọkọ̀ ojú omi tó fẹ́ dàrú wọn ò ní pe wúbálù mọ́ wọn ò ní pe látà mọ́ wọn ò ní pe mọ̀nàkà mọ́ ọlọ́run aláàníkan ni wọ́n máa fi sẹ́yìn ò tí ì ní ẹ̀sìrẹ́ǹsì dẹ́ máa bẹ̀rẹ̀ lórí ọkọ̀ ojú omi ẹ̀ tí ì ní ẹ̀sìrẹ́ǹsì tọkọ yóò fẹ́ dànù tẹ́lẹ̀ wọ́n ní àás sẹ́ẹ̀sì rí àwọn kìfìrí àtẹ̀sílẹ̀ lọ́wọ́ sọ fún wọn. wọ́n yíra lọ́kì ìwọ́fẹ̀ẹ́ lọ́dọ̀ àwọn kìlìrí àná bá ń bẹ lórí ọkọ̀ ojú omi dàwúlọ́ àwọn òbí aláàníkan mọ́kùnrin sí wọ́n fi lè kíláàsì àwọn kìlìrí bá aláàníkan ni wọ́n pè pẹ̀lú kíláàsì. ṣùgbọ́n tí àwọn ọ̀rẹ́ máa wá ń ṣẹlẹ̀ wọ́n lá máa ń jẹ ohun ilẹ̀ ìbáwí ìlà ọ̀hún yóò ṣe òkú wọ́tá máa ń ṣe ẹ̀kọ́ sọ́lọ̀ ìgbà tá ń bẹ lórí ọ̀dà táwọn ìlú ìgbẹ́dẹ́mọ́kẹ́ lẹ́yìn náà wòye sí tọ́nà sọ ṣe ń sẹ́rẹ̀ lásìkò nira àsìkò nira jẹ́ lọ́pọ̀lọpọ̀ sẹ́rẹ̀ lónìí pọ̀lọpọ̀ àwọn tí ń sẹ́rẹ̀ sọ́lọ̀ àsìkò tí ìnira bá mú wọn ó lè ọmọ kan ní ó lè lọ gbẹ́bọ̀ kan èso ìsáàmù fún tàpáàdù náà ìdára ìgbélé náà màtí máa ń wá sẹ́wọ̀n yóò ṣe ẹni kí kò kí ẹ̀ máa àwọn ẹni àní èsè bẹ́ẹ̀ sọ àkíyèdà bíi tẹ́ mẹ́rin wá agbọ̀dọ̀ lọ tún wò káwò bóyá awọlé o ali nígbà kí wọn tó pọ̀ tó gbàwẹ̀ tó bọ̀ tó yọ zaka tó pọ̀ tákìlá ò bá da ó sì ṣòro ọ̀pọ̀lẹ́ iná ilé máa àmínú mi àmàlẹ̀ ń fájà àìsàn àwọn bàbá ọlọ́nìkìyàmọ̀ àwọn kẹfẹ́ yà àwọn ẹlẹ́bọ kò sí bí sẹ́ bá ṣe lè pọ̀ tó àádẹ́nu àkùwí ìlúwọ́ni o àdìsí ti mẹ́nu ọ̀pítàlù tọ̀hìn ọlọ́run bá àlejò ọlọ́run ẹ̀ṣẹ̀ tó fi ṣe ọlọ́run ọba àlejò ọlá tó jẹ́ pé ó tó gbogbo ilẹ̀ àti sánmà méjèèjì àwọn akẹ́ olùfisẹ́ náà gbogbo rẹ̀ yíkọ́ ó fi ìpẹ̀lẹ́sẹ̀ wò tó ti pé iṣẹ́ ẹ̀bú náà ni o iṣẹ́ ẹ̀bú lẹ́sẹ̀ wò pẹ̀kú sí lè le tó ń tó bẹ̀rẹ̀ kí ìtàlẹ́ ilẹ̀ tó ṣe kò bí ṣe á àwọn ewu wọn pàtó lọ́gbọ́n náà wọn bá àdìgẹ́ lápò sẹ́kùrù kámẹ́ ọ̀lẹ́lẹ́ àti ìtura يا ابن آدم لو أتيت أن تذكر رب الأرض والخطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بغرابها مغفرة téèyàn máa lórí adára alẹ́sẹ̀ ó fúyẹ́ ju ẹ̀bọ lọ òun náà ewu ni o òun náà lè ní ọ̀gá àná lọ o ṣùgbọ́n tó bá mú ìyàwó já àná mà yẹn lè padà jáde bẹ́ẹ̀ tẹ́ ẹ̀fọ́ bá gbé ìyàwó já àná mà jáde bẹ́ẹ̀ náà o. wọ́n fi ní ẹ̀rọ àdáńgé nákẹ́lẹ́wà tí ìtàn ìlú kọ́ra bí wọ́n á bọ̀ tó bá wá pé ní ọlọ́run ọba rẹ pẹ̀lú tó tó gbogbo rẹ̀ àbóṣúmọ́ gbogbo rẹ̀ lẹ́sẹ̀ tó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ níta ní ilẹ̀ àbóṣokò bí iṣẹ́ yá àwọn gbogbo tó ṣokò sẹ́bọ̀ kámbẹ̀ lẹ́ẹ̀dẹ̀ kíkà lóko ọ̀rọ̀ bí hàrà òfẹ́rọ̀ ní ọlọ́run ọba ní mo lè yà ìsàlókè mọ́. ẹgbẹ́ nìkan náà nígbà tó rí jù nínú wọn aláàrà òfẹ́rù ẹni ṣọ́ọ̀kà gbogbo àkídà tó bá ti rẹ́pọ̀ nínú ẹgbẹ́ kékeré ńláńlá ní àkídà tó lérò sọ̀híhà lọ́wọ́ bá ìjọba kí ó pọn ọlọ́run sọ̀rọ̀ wọn kó pọn wa lé pẹ̀lú ẹ̀rọ àkídà sọ̀híhà ọlọ́run kó nípa ní òkú lórí táwọn ẹ̀rọ àlápé lórí ọ̀sán àwọn tàbí ọ̀rùn tí wọ́n tẹ̀lé olùṣọ́rọ̀ ọ̀rọ̀ àjọlá ọ̀sán àwọn ọmọ ọ̀bẹ̀hàmẹ́ta ṣàgbọ̀n láyé ara ilẹ̀ ọ̀sán ọ̀fẹ́ ọ̀tún rẹ̀. Thank you.